إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد هذا وقف الله سبحانه وتعالى أترى الصلاة في نبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسواجه لوري دلك وعلى تنو مختصر زاد المعاج كتي الإمام محمد بن عبد الوهاب عليه رحمة الله إيتي أمبالو أوناني تجا خصائص يوم الجمعة أوان كتي أجا nǹkan pàtàkì tó dẹ̀ ṣà ẹ̀ṣà fún ọjọ́ jùmọ́ al-imam muhammad bin abdul wahab alayhi rahmatullah lára nǹkan tí wọ́n ṣe ìsọ́rọ̀ rẹ̀ nínú zadul ma'aj titi al’imá ibn qayyim al-jawziyya alayhi rahmatullah wọ́n ní wípé ومنها الطيب والسواك ولها مزية فيه على غيره lára nǹkan tí ó jẹ́ àwọn kọ̀sọ́ìs ní ọjọ́ jùmọ́à o ni àtíyìm o ni kálò pẹ̀fíìm wàsíwák bákanáà kí àrùn orí wàlá àmàzíyàtún fi aláwọ̀ ìrì ìrùn jùmọ́ àbí ọjọ́ jùmọ́ ó tún ní pàtàkì nípa astiwak that is ìlò chewing stick àbí toothbrush ó tún ní ẹ̀ṣà lórí àwọn ọjọ́ tí ó kù that jùmọ́ ó ní ẹ̀ṣà lórí àwọn ọjọ́ tó kù nípa ọ̀rọ̀ ó ṣe aswak anábíwá muhammad sallallahu alayhi wasallam nínú hadith tí ó wá láti inú sahih muslim bákaná àwọn tíra ahadithi ní ó ní gúúsù yawm al-jumu'ati ala kulli muhtalim ìrun jùmọ́ ìwé ọjọ́ jùmọ́ ala kulli muhtalim gbogbo ẹni tí ó bá ti bàlágà ló yẹ kí ó máa wẹ ìwẹ̀ yìí wasiwakun bákanáà kí ó fọ ẹnu rẹ̀ wàyàmásù mìnà tíbi ma qadara alayhi kó dẹ̀ apply perfume as much as possible eléyìí orílẹ̀ nínú Sahih Muslim náà nínú ẹgbàwá mi ìtọ́wánú Bukhari ó ní ghuslu yawmil jumu'ati wajibun ala kulli muhtalim ìwé ọjọ́ jùmọ́ ọ̀rọ̀ ìrìn ló jẹ́ fún gbogbo ẹni tó bá ti bàlágà ṣùgbọ́n kò sí àlékún wàtíwákùn wa yamassu min al-tibi kò sí yẹn bẹ́ so ló fi jẹ́ wípé gbólóhùn tí ànábì wa muhammad sallallahu alaihi wasallam tó sọ ipe laulan ashukka ala ummati la amartuhum bisiwak inda kulli sala aw inda kulli udu ma'a kulli sala tí ó bá kí ń ṣe wípé yóò jẹ́ nǹkan tí ó le koko fún àwọn ìjọ mi ní ìmá ní kí wọ́n máa fọ ẹnu nù ní gbogbogbà tí wọ́n bá ń ṣàlùwàlá ní gbogbogbà tí wọ́n bá ń kírun so eléyìí a kò kí ń ṣe ọ̀ràn yẹn pẹ̀lú àlùwàlá àbí tí a bá ń kírun so bákan náà tiwak àwùtàtàwò àwùdì tíyák ní ọjọ́ ọjọ́ mọ́ eléyìí ìta sọ wípé ó jọ́ràn èèyàn pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n nǹkan tó dáa ní kíyàn ṣe bákanáà kíyàn apply pẹ̀fíò eléyìn náà nǹkan tí ó dáa ní fún ọjọ́ jùmọ́ sọlọ́ jẹ́ pé anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam lára nǹkan tó sọ òun ni pé wọ́n àyàn mẹ́sàn nínú tíìb kí ó apply pẹ̀fíò so min tibi ahli nínú pẹ̀fíìmù ìyàwó rẹ̀ tó bá ṣe pínyàn náà ní ó wà available pẹ̀fíìmù obìnrin dẹ̀ ní gẹ́gẹ́ bí tí a nábúwa Muhammad sallallahu alaihi wasallam tó sọ ó ní tíbù rijal ma dọ́ara rí ọmọ wà káfíà launuhu pẹ̀fíìmù ọkùnrin òun máa lóorun dáadáa ṣùgbọ́n kò ń ṣe nǹkan tí ó hàn síta pẹ̀lú kọ́lọ́ wọ̀tíbù nìsá máa vọ́ àrọ̀lá olúhu wọ̀kọ́ fi árí ìhòhò ṣùgbọ́n pẹ̀fíìmù obìnrin kọ́lọ̀ tí ẹ máa hàn síta ṣùgbọ́n oorun ẹ̀ apamọ́ gan tó ṣe pé àwọn èèyàn fẹ́ nílé máa gbọ́ oorun rẹ̀ sọlọ́jẹ́ pé tóbìnrin ó bá lo pẹ̀fíìmù jáde kò jẹ́ perfume tí òórùn rẹ̀ ń rùn jáde tí ó ń jáde tó bá fi lè jẹ́ pé perfume tóbìnrin lò òórùn ẹ̀ ń jáde síta eléyìí anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ó takòrò eléyìí tó jẹ́ pé lára ọ̀rọ̀ rẹ̀ ó ní pé ayyuma imra'atin ista'tarat thumma liyajida náàsù rí àhá fáyíyà zaniya ẹni obìnrin tó bá lo perfume torí pé kí o fẹ́ káwọn èèyàn gbóòrùn perfume tó lò tó ń lò fáyíyà zaniya anábi ní ìṣesí obìnrin onízìnà ni so ló fi jẹ́ wípé lára ẹ̀kọ́ tó fi kó àwọn sọ̀hàbíyàtì perfume jáde àbí ó bakur àti ìsàwọn nǹkan tí ó dàbí tùràrí tó bá fi lè lò jáde anẹ́mùsọ̀lá àsálàmí fàlá tẹ́ṣhad ma'ana al'isha al'akirọ̀ kuma wà kí mú ìṣá inú mọ́ṣálásí torí pé nǹkan yẹn yóò ma attract àwọn ọkùnrin so ó dẹ̀ jẹ́ pé inú òkùnkùn ni ó lè jẹ́ kí àwọn míì ṣiṣẹ́ bí so ní ṣókí obìnrin lè lo perfume ṣùgbọ́n perfume tó ṣe wípé òórùn rẹ̀ ò ní jáde ìyẹn tó máa ń jáde ṣùgbọ́n tó pẹ́nu ilé rẹ̀ ní ó lè lo perfume tí ó ń jáde ìyẹn tí fún ọkọ rẹ̀ ó lè lo perfume tó ń jáde tí ó bá kàn jáde síta yóò fọ́ọ́nù yóò wẹ̀ tí orin yóò fi kúrò ní ara rẹ̀ torí pé gbọ́dọ̀ gbé perfume olóorun kò gbọ́dọ̀ gbé e jáde so ní ọjọ́ júmọ́ wọ́n fẹ́ kí a lo perfume bákan náà kí a brush ẹnu wa specially so kó tó di pé a lọ sí júmọ́ ní ọ̀sẹ̀ tó kọjá a sọ fúnra wa pé àwọn àfẹ́ẹ̀sìn ẹnu òkò lórí wípé ṣé kí a wẹ̀ fún júmọ́ ṣọ́ràn yẹn ní àbíkò ń ṣe ọ̀ràn yẹn a ní al-imam ibn qayyim alayhi rahmatullah bákan náà al-imam muhammad bin wọ́n tẹ̀lé wọn lọ síbi wípé ọ̀ràn yẹn ní ìwẹ̀ jùmọ́à tàbádẹ̀wò àwọn ẹ̀rí ohun gbélé yìí lẹ́yìn bó ti ẹ̀jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá wọn tú àwọn àhàdìsì tó wá lórí rẹ̀ wọn tú wípé ọ̀ràn yẹn ni so irú yìí tó ní ẹgbàwá wípé ghuslu yawm al-jumu'ati wajibun ala kulli muhtalim wajibun wọ́n tú sí pé haqqun that is nǹkan tó ṣe wípé ó ráyè dáadáa nú ẹ̀sìn ni fún gbogbo ẹni tó bá jẹ́ mọ̀tẹ́lì so tó ti bàlágà wọ́n tú nítú pé ọ̀ràn yẹn ni bákan náà hadithi tó sọ wípé man tawadda'a fabiha wa ni'ma ẹni tí ó bá ṣàlùwàlá fabiha wa ni'ma eléyìí tó dáa ni wa man iktasal ṣùgbọ́n ẹni tóun bá wẹ̀ fal ghuslu kéèyàn wó ẹ̀yẹn òun ló dáa jùlọ so àwọn àfá àtàngbà pé hadith náà wà hasan so wọ́n ló ń tọ́ka sí wípé ìwẹ̀ jùmọ́ ò kì ń ṣe ọ̀ràn èèyàn so eléyìí jẹ́ nǹkan tí àbárawa discourse ní ọ̀sẹ̀ tí ó kọjá wọ́mínà التذكير والاشتغال بذكر الله تعالى والصلاة إلى خروج الإمام lára rẹ̀ òun náà ni at-tabkir kíyàn yára lọ sí jùmọ́ anagwa muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí tí a sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá ó pín àsìkò sí di márùn-ún sólẹ́yìn tó ṣe yí ó bá fi lè wẹ̀ ثم راى في الساعه الاولى فكانما قرب بدنا ẹni tó bá wẹ ìwẹ̀ jùmọ́ tó wá jáde ní awọ àkọ́kọ́ awọ àkọ́kọ́ fàkà annama qarraba badana bí ìgbà tó ṣe pé ó fi ràǹkúnmí ó fi ṣe sọ́dákọ̀rin bí ìgbà tó fi ràǹkúnmí ṣe sọ́dákọ̀rin wa man raha ẹni tó wá fi lè lọ fi sàáti sáàníyà ní àwọ̀ ẹlẹ́ẹ̀kejì fàkà annama kọ̀rọ̀bá bakọ̀rà bí bàtà sọ wípé ó fi màálù ṣe sọ́dákọ̀ ni so àwọ̀ ẹlẹ́ẹ̀kẹta fàkà annama kọ̀rọ̀bá kafshan akọ̀rọ̀nà bí ìgbà ṣe wípé ó fi àgbò tó níwò dáadáa ó fi ṣe sọ́dákọ̀ àwọn ẹlẹ́kẹrin fàkàánàmà kọ́dàmà dajájá nígbà tó fi adìẹ ṣe sọ́bápá fáà ẹlẹ́ẹ̀ka àwọn fàkàánàmà kọ́dàmà bẹ́ìdọ̀ bí ìgbà tó ṣe wípé ó fi ẹyin ó fi sọ́bápá nù lẹ́yìn anábisọ́lá àtàlámi tí ìmáàmù ìdàkájá ìmáàmù bá jáde hadaratul mala'ika àwọn màláíkà wọ́n wà tàbísà àwọn màláíkà tó ṣe pé yaktubuna al-awwala fal-awwal tí wọ́n ń kọ àwọn tí wọ́n kọ́kọ́ dé sí mọ́ṣáláṣí tó ń kọ wọ́n kalẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n ṣe ń dé ni wọ́n ṣe ń kọ́ sáwọn màláíkà yìí ni tí mọ̀ bá ti àwọn màláìkò máa gbọ́ kútúbà lẹ́yìn ìgbà yẹn so nínú ẹgbàwá mi ó ní yẹtùwúna sọ́hùf àwòtúwéyà ti sọ́hùf èyí tí wọ́n ń kọ nǹkan sí wọ́n á pàdé wọ́n á ní kọ́ mọ́ so ẹni tí ò bá ti dé before kí máa mú tó dé ládátà ń sọ yẹn ò sí fún ṣùgbọ́n ni yóò ní ládàá pé ó kírun jùmọ́ ṣùgbọ́n ládàá fàkà annama qarraba badana fàkà annama qarraba baqara bí parí ẹ̀ kò ní sí fún irú èèyàn bẹ́ẹ̀ so anábíwa muhammad sallallahu alayhi wa sallam so ó jẹ́ ká wípé a téèyàn bá tó bá di ọjọ́ júmọ́ tó lọ sí inú mọ́ṣáláṣí tẹ́ni ẹ̀bẹ̀rẹ̀ sí ní yanáfílà sọ́làmà kú dìràlà àwòkú ti bàlà ìtọ́lọ́wọ́n bá ní ó lè kọ tó lè kí a òkè títí ìmáàmù fi jáde so ìwé yẹn bẹ́ẹ̀ láàdánlá òun ni wọ́n kọ kalẹ̀ fúnrú èèyàn bẹ́ẹ̀ so gẹ́gẹ́ bí anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam bí ó ṣe sọ látara wípé ó tún yẹn náà fílà ní àsìkò yẹn so eléyìí ni tí al-imam ibn qayyim bákanáà al-imam muhammad bin abdullahab tí wọ́n tafa sí anábi sallallahu alaihi gẹ́gẹ́ bí al-imam abu ṣe bá nínú hadith a awzun awtus saqafi radiyallahu anhu هنا النبي صلى الله عليه وسلم من غسل يوم الجمعة واغتسل من غسل أو غسل يوم الجمعة واغتسل ẹni tí ó bá wẹ̀ àbẹ́ni tó bá fọ orí rẹ̀ waqtasal tó dẹ̀ tún wẹ̀ àbí man ghassala ẹni tó bá báyàwó rẹ̀ láṣepọ̀ ní ọjọ́ júmọ́ àyẹn ní àárọ̀ júmọ́ tó wá ṣokùnfà tíyàwó fi wẹ ìwẹ̀ jànáàbà wàktásàl tó náà dẹ̀wẹ̀ fún mabakara lẹ́yìn ó wá fètè lọ sí jùmá wàbtakar wàmáṣà wàlámiyarkab orin lọ jùmá kò gùn kan lọ́bẹ̀ wàdánamnel imam ó súnmọ́ ìmáàmù ń bá tí ìmáàmù ń ṣe kúdbà ọ̀sánà ó lè sisi wàlám yẹlgùn wàlám yẹ́lùwó a kò sọ kò sọ̀rọ̀ tó ṣe yí pé kò bá ẹ̀sìn mú kánà láwọ́ bí kúlì kàtùwàtín àmàlù sanatín yóò ma ní pẹ̀lú gbogbo ìgbésẹ̀ tó bá gbé a iṣẹ́ odidi ọdún kan bákanáà wà yóò dẹ̀ tún ní láàdẹ́ ẹni tó fi odidi ọdún kan tó fi gba àwẹ̀ so ilé sọ fún wa ládáláńlá tí anábì sallallahu alaihi wasallam yóò máa bẹ fún ẹni tí ó bá fẹ́ tètè lọ sí jùmọ́à so tí ó súnmọ́ ìmáàmù tó ní síse kúdúbá bákanáà tó ṣe pé ó yan náfílà bí ó bá ṣe lágbára máa so eléyìí ó jẹ́ lára àwọn nǹkan tí ó jẹ́ ṣà fún ọjọ́ jumaa bákanáà wa min al-insaf al-khutba ujuban lára àṣọ́ ìsù ọjọ́ jumaa òun náà ni al-insaf òun ni calvinism attentively sí khutbani ọ̀ranyàn lílé ọ̀ranyàn ni so gẹ́gẹ́ bí èyí tí a sọ fàmúwọn ọ̀rọ̀ anábíwa muhammad sallallahu alaihi láìpẹ́ bákanáà anábíwa muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ kí a má oní ìdákúrtà lè sọ̀hídìka an síjì يوم الجمعة والإمام يخطب فقد لغوت tí wọ́n gangan fún rẹ̀ bá tún sọ fún èèyàn tó wà lẹ́gbẹ́ rẹ̀ tí máa mú iṣẹ́ kúdùbà lọ́wọ́ ipe ansich dákẹ́ lisin tí tí máa mú ń sọ faqad laghawta fi riwaya faqad laghita ìwọ gangan fún rẹ náà ti sọ̀rọ̀ tí ó yẹ kó sọ sọlọ pé tí kúdùbà bá ń lọ a máa sọ̀rọ̀ kódà kò bá mú ká sọ wípé à ń ṣe àkárù gbà tí kúdùbà ń lọ èyí tó yẹ ká máa ṣe náà ní ká lísìn sí kúdùbà tí ìmáàmù ṣe ká pa àkárù tàbá bẹ́ ṣe ká pa á ti gbà ká lísìn sí kúdùbà tí ìmáàmù ṣe orin tó wà expected of us nígbà yẹn so ká máa tí ìtọ́ ẹni tó ṣe kó ń bẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ rojọ́ ẹni tó ń bẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ rojọ́ faqad lagha ó ti sọ̀sọ̀kúsọ bẹ́ẹ̀rẹ̀ ẹni tó ṣe pó ń gẹ́ ń sọ fún pé dákẹ́ ẹṣẹ́ àrí kúgbà ń lọ lọ́wọ́ fọ́kọ́dúnlára òun náà ti sọ ìsọkúsọ so kò yẹ kí a máa sọ̀rọ̀ àyàfi tí máa mú bá ní ká sọ̀rọ̀ lókù ọ̀nà wo ni máa mú òfin ní ká sọ̀rọ̀ ó ṣeé ṣe kí ìmáàmù béèrè béèrè lọ́wọ́ ìkannú àwọn jàmáà irúgbà tí sàábé kan tán pè ní Sulaik al-Ghatafani radiyallahu anhu tó wọnú mọ́ṣálásí wá jùkú anẹ́sọ̀lá àtàlmọ́wání àsọ́lẹ́ ìtara kàtẹ́ ni ya Sulaik ire Sulaik ṣe o ti kíraka méjì ni onírara anẹ́sọ̀lá àtàlmọ́wání fasọ́lẹ́ rakàtẹ́ wàtàjáwà fìhíma jíde ya kò da ṣe ń fúfú yẹ́ so ní situation yìí anábì sallallahu alayhi wa sallam tó ń ṣe ìmáàmù ló bá sọ̀rọ̀ ó dẹ̀ fi sí padà so eléyìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ tí ìmáàmù bá bá ẹni tó jẹ́ ìkanú àwọn jàmá sọ̀rọ̀ bí ó béèrè béèrè lọ́wọ́ rẹ̀ ó wá fún un lésì padà eléyìí a sọ wípé ó kó sí abẹ́ ẹni tí ó ṣe aláwò àní ló kó sí abẹ́ ẹni tí ó ṣe Allahu torí pé ìmáàmù ló béèrè béèrè lọ́wọ́ rẹ̀ tí ó dẹ̀ fèsì padà fún ìmáàmù ṣùgbọ́n ṣe pé àwa ara wa láàmà bára wa sọ̀rọ̀ ẹlòmí tó bá wọnú mọ́ṣáláṣí yóò lóhun sálámà sí ẹni yẹn yóò dẹ̀ mọ́ dáhùn lóhun padà tó o bá tiẹ̀ sálámà kò yẹ káwà dáa lóhun kò yẹ kí a dáa lóhun pẹ̀lú àndáhùn sálámà ẹ̀ then kò yẹ ká sálámà nírú situation yẹn nítorí yẹ ká ṣe òní ká wọlé káwa náà múraká méjì wá gẹ́gẹ́ bí tí anábíwa muhammad sallallahu alaihi wasallam tó sọ ipe idha dakhala ahadukum yawm al-jumu'ah wal imamu yakhutub fala yajlis hatta yusalli rak'atayn tí a kan ní bá wọlé lọ́jọ́ jùmọ̀ àti wọn mú ṣe kúdbà lọ́wọ́ kó má jòkó kó kíráka wàlíyàtàjáwàz fi hima kó ṣe rákà méjì yẹn fúfúyé so ilé ni a mọ̀ sí tahiyatul masjid ilé làwọn apá mi fi sọ yí pé tahiyatul masjid ti pé ọ̀ràn yẹn ni ilé ìlànà àfáàmì fi sọ pé ọ̀ràn yẹn ni tahiyyatul masjid torí pé anábi sallallahu alaihi wasallam ó ní kí èèyàn yàn nígbàtí kú bá bá ṣe ń lọ náà ní ọjọ́ ọjọ́ wọn tí ó bá kí ń ṣe ọ̀ranyàn ní a kò ní sọ yí pé kéèyàn yàn ṣùgbọ́n àwọn jùmòórò àwọn àfá àtúngbà pé kò ń ṣọ́ra yàn wọ́n ní ànábì so ìmáàmù náà kì í yàn òun náà borí mímbà rí lọ straight so mustahabba òun ni tahiyatul masjid ìyẹn fún ẹni tí fún ẹni tó bá ní àlùwàlá mustahabba ni èyí tí a lè pè ní súnà mu akada súnà tí ó kan pa ni ṣùgbọ́n kò ń ṣe tá a pè ní ọ̀ràn yẹn eléyìí àti àwọn àlàyé mi tí wọ́n ṣe so wallahu alam eléyìí lè jẹ́ èyí tí ó tẹ̀wọ̀n nínú position méjèèjì. ومن قراءة الجمعة والمنافقين أو سبح wal-ghashiya lára rẹ̀ náà ni kí ìmáàmù ka súratul jumu'a àti súratul munafiqin níbi rákà méjèèjì ìrun jumu'a yóò ka súratul jumu'a yóò dẹ̀ ka súratul munafiqin إلينا لارا انتوني لي سنة نبوة محمد صلى الله عليه وسلم بني أكا سب اسم رب سب اسم ربك الأعلى أتي هل أتاك حديث غاشية أكا مجج سب سب اسم ربك الأعلى ني سؤني ركع كوكو هل أتاك حديث الغاشية يراك إليك أما كإلي كوكينشي ونايا شما نبي صلى الله عليه وسلم ومن كا سو إلي بوتي ذكي وقلوك ومساجد لكن سبعا شي إلي nítorí pé kò ń ṣe ọ̀ràn àyà ṣùgbọ́n súnnà anábi sallallahu alayhi wasallam òun ni qira'atu eh, suratul jumu'ah àti suratul munafiqin bákan náà suratul a'la àti suratul ghashiyah níbi ohun àsùbá anábi sallallahu alaihi wasallam asábà máa ka alif lam mim tanzil ìyẹn suratul sajda gẹ́gẹ́ bí a ṣe sọ fúnra a ma ka ilé ma a náà wa minha an yalbasa fi ahsana thiyabi lára rẹ̀ òun ni pé ànábì muhammad sallallahu alaihi wasallam a máa wọ èyí tó dájú nú aṣọ rẹ̀ so eléyìí lára súnà anábíwá muhammad sallallahu alaihi wasallam ní ọjọ́ jùmọ́ yóò wọ aṣọ tí ó dá nílùú àwọn sahaba ridwanullah alaihim wọ́n ti máa pẹ̀lú eléyìí sọjọ́ kan ní umar radiyallahu anhu ló ń sọ rárá aṣọ yìí kó máa wọ̀ ní ọjọ́ ọjọ́mọ́ àtijọ́ tí ó bá ní àwọn àlejò Ànábì sallallahu alaihi wasallam wá ní innama yalbasu hadha man la khalaqa lahu aṣọ eléyìí tó ní kí máa wọ̀ yìí ẹni tí máa wọ̀ òun lẹni tó ṣe ipé la ẹni tí ó ṣùgbọ́n takò lórí pé kó máa wọ aṣọ harir sọ̀rẹ́mùsọ̀lá àtàbí kó mọ̀ pé kí ni ẹni tí ò ní pinnu alkiyama òun ni máa wọ aṣọ harir wọ́n mí ha lára rẹ̀ anna lilmashi iléha ní khatuwatin anna sanatin gbogbo ẹni tí ó ń rìn lọ sí júmọ́ yóò ní ládẹni tó ṣiṣẹ́ ọdún kan ajr siyamiha wa qiyamiha ládáa ipé ó fi gbàwẹ̀ ládáa kó fi ṣe kìyàmù layl so àti mú hadith yẹn wá lẹ́ẹ̀kan wọ́mín lára rẹ̀ annáwó yukaffir sayyi'at a àwọn aburú kíyàn ṣe àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ kéékèèké sọ̀nàbíwa muhammad sallallahu alayhi wasallam ó jẹ́ ká mọ̀ pé kí ni waljúmọ̀ ilaljúmọ̀ kákírun júmọ̀ eléyìí kátún kí ìrun júmọ̀ mi àrẹ́msọ̀lá àtàmdé ká mọ̀ pé mukaffiratun lima baynahun wọn a máa parẹ́ ẹ̀ṣẹ̀ kéékèèké tá a bá jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ó bẹ̀rẹ̀ pẹ̀lú as-salawatul khams ìrun wákàtí márààrún wal-jumu'atu ila al-jumu'a ìrun jumu'a bákan náà wa ramadan ila ramadan àwẹ̀ ramadan sí ramadan ní mukaffiratun lima baynahunna yijtanibatil kaba'ir wọ́n a máa pa àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké rẹ̀ tí a bá jìnà sí kaba'ir bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ subhanahu wa ta'ala jẹ́ ká máa pín kí ní intajtanibu kaba'ira ma tunhawna anhu nukaffiru ankum sayyi'atikum wa nudkhilukum mudkhalan karima tẹba jìnà sí àwọn kaba'iri ẹ̀ṣẹ̀ ọlọ́wọ́ ní àwọn kéékèèké ẹ̀ṣẹ̀ yìí àwọn ọlọ́wọ́ bó bá ń parẹ́ tó ló jẹ́ pé àwọn nǹkan tí ó máa ń pa àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké rẹ́ àwọn nǹkan tó pọ̀ nínú àwọn ṣe olóore lára ẹ̀nìyàn wákàtí márùn-ún táǹkì ó ní àwẹ̀ Ramadan ìrun jùmọ́ àtàǹkí ilé àmọ́ pa àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké rẹ̀ ni ṣùgbọ́n àwọn kàbáyì agbọ́dọ̀ jìnà sí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ó lè wá ṣe tauba fún èèyàn tó ṣe kẹbíra kan ṣùgbọ́n ta bá ní ká wo àwọn ọ̀rọ̀ tánàbíwa muhammad sallallahu alaihi wasallam sọ nípa ọ̀rọ̀ hajj ife man hajja walam yarfus walam yasuk rọjá ní zunubihi kayawu ma waladat ohunmu ẹni tó bá ṣe hajj tí ó ṣe ìwà pòkí ìwà zina níbẹ̀ rọjá ní yóò jáde kúrò níbi ẹ̀ṣẹ̀ rẹ̀ kayawu ma waladat ohunmu bí ọjọ́ tí ya rẹ̀ bí sáyé Kayauma yawma waladatu ummu dàtí bí àwọn lárúbáwá àwọn elédè bí wọ́n ṣe sọ́nù torí pé kí ni yawmu yẹn wọ́n fi tì sí ara fíìlì sọ wọ́n ní sọ pé ka yawmi waladatu ka yawma waladatu ummu so gẹ́gẹ́ bí ọjọ́ tí ìyá rẹ̀ bí sáyé so eléyìí òun ni jí ó correct ní pronunciation so that is bí ọmọ tán ẹ̀ṣẹ̀ bí tí ò lẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe rí àwọn àfáà sọ ike eléyìí ìtòṣì ń sọ̀rọ̀ ń pẹ̀ náà ní sọ̀rọ̀ ayò kò ń ṣe àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ṣùgbọ́n àwọn minority nú àwọn àfáà sọ wípé tàbá sọ pé yóò jáde kúrò nú ẹ̀ṣẹ̀ rẹ̀ bí ìgbàtàn ẹ̀ṣẹ̀ bí táyé ọmọ ékeré ó ẹ̀ṣẹ̀ bí táyé ọmọ pọ́n lò kò lẹ́ṣẹ̀ so definitely aájì máa ń pa kàbá ẹrú ẹ̀ṣẹ̀ rẹ̀ so ló fi jẹ́ pé àwọn jùmúrù ní kúnkún àlè tìrù bẹ́ẹ̀ torí pé ìrún wákàtí márùn gan ju aájì lọ so if tó bá ṣe yí pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé as-salawatul khamsu ìrun wákàtí márùn-ún ipe mukafiratu lima bainahunna in ishtunibat al-kaba'ir so aji tí ó tó ìrun ní ìjọ́ràn so àátù sí wípé ẹ̀ṣẹ̀ kéékèèké náà ni eléyìí by the way ni ṣùgbọ́n tábẹ́lò ń bẹ̀ ni wípé àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké àwọn nǹkan máa ń parẹ́ pọ̀ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ńlá èèyàn gbọ́dọ̀ jìnà tí wọ́n bákanáà kíni ẹ̀rẹ́ ṣe táwọ́bà kúrò bẹ́ ẹ̀yà tí tó bá bẹ ní èròǹgbà ọlọ́run ọba láti lè ṣe àforíjì fún ẹni tó bá kó sínú ẹ̀ṣẹ̀ ńlá kan sókèrè là ń pè lẹ́ṣẹ̀ ńlá oní gbogbo ẹ̀ṣẹ̀ tí ẹ̀sìn bá ti gbé ìjìyà kalẹ̀ fún ẹ̀ṣẹ̀ ńlá ni bákanáà ẹ̀ṣẹ̀ tó ṣe pé tí bá ṣe tí láàánú ọlọ́run ọba bá ń bẹ́ńbẹ́ tọ́lọ́run ọba ṣẹ́bi lé àwọn tán bá ṣe ẹ̀ṣẹ̀ ńlá ni àbí ẹni yẹn akọlọ́lọ́wọ́ bò ní ṣàánú rẹ̀ tó bá di jọ́ gbèndé alkiyama ẹ̀ṣẹ̀ ńláńlá ni irú àwọn nǹkan bẹ́ lára kẹta fún mọ́ ń dáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá mọ́ òní ìyẹn gbogbo orú zina àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọtí mímu tẹ́tẹ́ títa gbogbo àwọn nǹkan báyìí ẹ̀ṣẹ̀ ńláńlá ni wọ́n máa jẹ́ kò tako ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala eh, that is kíyàn ṣe òbí ní ọ̀nà tó ṣe wípé kíyàn fi ṣe wọ́n yẹn kò ń ṣe pé nǹkan tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala fẹ́ kíyàn ṣe lèyàn ṣe torí pé ń gbà ní ọmọ ṣe òbí rẹ̀ ṣùgbọ́n òbí ni ó ṣe lọ́hun òbí ló ń ti lọ síbi pé kó kò ṣe òbí yẹn in fact kó mọ́ ṣe ń tóbi ní kó ṣe òun ni ó jọ́nà yẹn lé lórí ṣùgbọ́n tó bá ṣe pé nǹkan tí òbí ní ó kó ṣe nǹkan yẹn ò takòtọ́ lọ́hùn bẹ́ẹ̀ nǹkan yẹn oríṣe tó ju agbára rẹ lọ ọmọ gbọ́dọ̀ ṣe tọ́mọ yẹn ò bá ti ṣe ó ṣe ń tán pè ní ọ̀kókó alwalid àbí ọ̀kókó alwalida ó ti ṣe kí ni ó ti dìsòbé òbí rẹ̀ bẹ́ẹ̀ ni lára àwọn kàbá ìrí ẹ̀ṣẹ̀ òun ni uququl walidayn òun ni kíyàn jísù béèrè òbíyàn so wa min annahu yukaffir as-sayyi'at a máa ṣe kí ni a máa pa àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké rẹ̀ wa min ta'ati al-ijaba lára àwọn kàkọ́ ìṣọ́jọ́ jùmọ́ òun ni pé ó ń bẹnu jùmọ́ sa'atul hijaba sa'atul ijaba wákàtí tó ṣe pé ọlọ́wọ́ ọba máa gbàdúrà èèyàn eléyìí àti sọ̀rọ̀ ń pẹ́ sẹ́yìn so wakana sallallahu alaihi wasallam idha khataba bákan náà lára iṣẹ́ anábì sallallahu alaihi wasallam idha khataba tó bá ń báwọn èèyàn sọ̀rọ̀ ihmarrat ohun rẹ̀ ó lọ sókè àti kò ń ṣẹni tí ó máa ṣe khutba tó ṣe pé yóò máa sọ̀rọ̀ jẹ́lẹ́jẹ́lẹ́ yóò máa sọ̀rọ̀ bí ẹni tí kò sí kankan nú rẹ̀ yóò sọ̀rọ̀ tó ṣe pé kí ní aláàfáwùtù ohun tó ń criticize nǹkan eléyìí ni ìṣesí محمد صلى الله alaihi wasallam ka ataka annahu جيش jaysh bí ìgbà tó ṣe yí pé ó ń wọ́nù àwọn ọmọ ogun ó dá gẹ́gẹ́ bí olórí ogun ni tó ń sọ fún moment from now so lẹ́ni tí wọ́n rí seriousness wọ́n rẹ̀ rí pípọ́n ojú wọ́n rí nírí ẹni tó ń bínú láti lè fi fi in tó ń sọ rinlẹ̀ so ìyẹn tó bá ń ṣe khutba fún àwọn èèyàn anábi sallallahu alaihi wasallam muhammadu seriousness yẹn bí ọ̀rọ̀ rẹ̀ wa kana yaqulu fi khutbati a máa sọ níbi khutba rẹ̀ amma ba'd wọ́n wá ní amma ba'd فإن خير الحديث كتاب الله وخير الآدي آدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها النبي صلى الله عليه وسلم وصينا دي إفاري سو إليه لا رنكتم بين بخطبة نبوة محمد صلى الله عليه وسلم ويصل الخطبة أنبيا ما شوكين خطبة ونجي ويطيل الصلاة أما لنتين إنوره tàti sábà ní ká kọ̀m̀pìẹ̀ ìrun àti khutba a wípé kí ni khutba kúrú dàtí khutba ò ní gùn púpọ̀ kò ń ṣe pó máa gùn ju ìrun lọ ni wọ́n sọ ṣùgbọ́n kò ní gùn tàbá ní káwò short speech náà ni ó báwọn èèyàn sọ gẹ́gẹ́ bí tí a sọ fún wa ṣùgbọ́n tàbá ní káwò ìrun a ní ìrun yìí gùn ìrun yìí gùn so kò ń ṣe pé gúngùn gan ṣùgbọ́n ó máa gùn pé ìrun yìí gùn eléyìí òní súnà anábíwá muhammad sallallahu gẹ́bí ń tàà sọ anẹ́sọ́lá asálẹ́ níbi ìrun jùmọ́ aka suratul jùmọ́ níbi ìrun jùmọ́ bákan náà aka suratul munafiqin yóò ka suratul munafiqin هل أتاك حديث الغاشية نبي رجمع شما نبي عصبار يوكا bákaná yóò ka sóràtú al'insan yẹn níbi àsùbá ní ọjọ́ jùmọ́ ṣùgbọ́n níbi ìrún jùmọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà a máa ka sóràtú jùmọ́ àti sóràtú munafiqin àbí kó ka sóràtú al'a'la tẹ́bí ismarobika al'a'la àti sóràtú alghashiya ṣùgbọ́n ìṣesí rẹ̀ most of the time ní pé a ní ah, èèyàn yìí gùn kúdùbà rẹ̀ tán bá kọ̀m̀pìẹ̀ rẹ̀ máwọn ọ̀rọ̀ míì tí máa sọ ń gbà ní oní àkúdùbà ìkúrú sọlọ jẹ́ pé nínú hadith tí al'imamu muslim gbà wá wọ́n ní anábíwa muhammad sallallahu alaihi wasallam sọ pé inna tula salati rajul wa qisara khutbatihi na innatun min fiqhi yani alamatun min fiqhi kí a ah, irúgbùn kí kúgbà kúrú àmì pé ìmáàmù yẹn gbọ́ fíkíù yé ni àmì pé ìmáàmù yẹn ó gbọ́ fíkíù yé ni so bákanáà wọ́n ní wàkánà yóò alìmọ̀ asùhábàwò fi kùtùbá ti hì kọwa ilẹ̀ islam a máa kọ́ àwọn sàábé rẹ̀ níbi kùtùbá rẹ̀ kọwa ilẹ̀ islam òpó islam yóò sọ̀rọ̀ ń pa ṣahadatan gbàmí yóò sọ̀rọ̀ ń asọ́lá ìgbà míì yóò sọ̀rọ̀ nípa azaka ìgbà míì yóò sọ̀rọ̀ nípa asiyam ìgbà míì yóò sọ̀rọ̀ nípa hajj so a máa kọ́ wọn nípa qawaidu al-islam bákan náà wa shara'iyahu àwọn òfin ẹ̀sìn àwọn ìdájọ́ ẹ̀sìn ní tó ní ṣe pẹ̀lú alhalal walharam a máa kọ́ wọn eléyìí ni tánpẹ̀ ní khutbah anabuwa muhammad sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ àsìkò tí máa fi àdírẹ́sì àwọn èèyàn jù òun náà níbi rọ àsìkò jùmọ̀ àbáyé abáwọn èèyàn sọ̀rọ̀ ẹ̀sìn nítorí ṣe pẹ̀lú tawhid nítorí ṣe pẹ̀lú àtàdír mina shirk ìwọ́n àwọn èèyàn against shirk ọ̀rọ̀ irun ọ̀rọ̀ àwẹ̀ zaka hajj asọ̀lẹ̀ látara ìmọ̀ gbọ́ kútbà ànábíwá muhammad sọ́lá kútbà yóò wà brief apart from ìjòkó ànábí sọ́lọ́lá àtàlám tán máa àtẹ́ndì adẹ̀sọ̀ ànábí sọ́lá àtàlám oníjòkó tí ó ṣe fún àwọn sàhábà gbogbo wọn lè mọ́ jòkó ń bẹ́ eléyìí lè jòkó lónìí kó mọ́ jòkó lọ́la torí pé wọ́n ó lọ wá jíjẹ múmu náà hátà irú umar rọ́bí allah ọ̀hánù ìgbà míì yóò wá ìgbà míì kò ní wá òní hadithi tó sọ yí pé nébọ̀ ohun àwọn ọjọ́ máa ń ọ̀tánẹ́tì lílọ sọ́dọ̀ anábíwa Muhammad sallallahu alaihi so halkọ́ anábí sallallahu alaihi wasallam ni wọ́n dún ní mọ́ ni wọ́n fi di kíni na fi di àfáìsì so in addition sí pé kíni lárúbáwá ni ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n gbọ́ lárúbáwá so yìí tí wọ́n nílì láti mọ̀ nú ẹ̀sìn anábí sallallahu alaihi sọ fún wọn so ìtàmà ní hadithi wọ́n ń kọ́ alkùránì wọ́n ń kọ́ anẹ́bísọ́lá àtọ́lẹ́m tí revelation tuntun bá sọ̀kalẹ̀ yóò ká fún wọn ẹni tí ó tètè àmà ẹni tí ó tèkè ǹtàn bí ẹkó tó kó dóríá tí ó tèkè ǹtàn yóò rí ṣùgbọ́n gbogbo wọn náà ni wọ́n fa wọ́n kàn fa àjùra wọn lọ yìí gbogbo wọn náà ni wọ́n mọ̀ ń pẹ́ ẹ̀sìn wọ́n mọ̀ ń jòkó ní halkó anẹ́bísọ́lá àtọ́lẹ́m jùra wọn lọ ẹlòmíì ni wọ́n dẹ̀ ní ó mọ̀ dáadáa ṣùgbọ́n àsìkò àti disseminate rẹ̀ kò ní tẹ́lòmí ní sí tọ́wọ́ tàlẹni tó nímọ̀ jù náà sàhábà rùdwánù láàrín bí láṣọ́kà Abubakar radiyallahu anhu òun ló nímọ̀ jù gbogbo wọn pàátá ṣùgbọ́n lẹ́yìn ikú ànábì sallallahu alaihi wasallam tánàbí jáde láyé àsìkò tí Abubakar spend ojú bí two years lé díẹ̀ lọ so kò ní àsìkò àti námà rẹ̀ yẹn ìmọ̀ ń bẹ ṣùgbọ́n àsìkò tó ní láti lè fi ná ìmọ̀ tó kọ́ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ọlọ́run bá tètè ní kíni kóhù náà papòdà lẹ́yìn kó anábi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà ni Umar radiyallahu anhu tọ́mọ́ ni Umar radiyallahu anhu àti Abu Hurairah ta ló nímọ̀jù Umar nímọ̀jù lọ torí pé àwọn eléyìí ti ń kọ́ ẹ̀kọ́ látọ̀dọ̀ náà sallallahu alaihi wasallam bí fọ́ káwọn Abu Hurairah tó dé bó tẹ̀jẹ́ pín pàtà Abu Hurairah dé ó lázàmà náà sallallahu alaihi wasallam ní ṣùgbọ́n a lè fi àsìkò táwọn Umaru ní láti lè fi disseminate tí wọ́n mọ̀ a lè fi wéṣe yí Abu Hurairah radiyallahu anhu Abu Hurairah radiyallahu anhu ó lázánà náà ó gba ìmọ̀ ó tún wá ní táìmù láti tún disseminate ẹ̀ tó ló jẹ́ pé kò sẹ́ni tó gba hadithi tó dàtí kò sẹ́ni hadithi tó kò ń ṣe pé hadithi tó ní àwọn sahaba ṣùgbọ́n ẹni tó ní opportunity hadithi kò torí pé àwọn sàábà náà wọn a máa narrate hadithi according to bí àwọn ìṣẹ̀lẹ̀ bá ṣe ń ṣẹlẹ̀ ní ah eléyìí tó ṣe yìí gbogbo tánàbí sọ báyìí eléyìí tó ṣe yìí ànábì sọ báyìí so ànábì sallallahu alaihi wasallam ó kọ́ àwọn sàábà rẹ̀ ní ta ń pè ní ẹ̀sìn náà lẹ́yìn yẹn òun ni kó kú pé à ń kọ́ àwọn nǹkan tó ń pè ní ulumul ala àwọn ìmọ̀ irinṣẹ́ nígbà náà tí ó ṣe alukọ̀ pé náà wù ló ń pa àwọn sàábà àbúkọ́ wọn sọ́rùfù àbúkọ́ wọn bàlágà kò sí tó jọmọ́ bẹ́ lásìkò anẹ́sọ́láfún kò sí tó jọmọ́ bẹ́ lásìkò Abubakar Umar tó ní pé kí ni àwọn tán bá sọ̀rọ̀ wọ́n ṣe kí ni wọ́n gbọ́ Lárúbáwá wọ́n lè má ní ìdí láti mọ kọ́ àwọn kọ̀wá ìlú lọ́wọ́ àrọ̀bíyà nítorí pé wọ́n á sọ ní ìsẹ̀lẹ́kọ̀ àti ìzàdámẹ́ni ó nìkan ní àwọn àfáà kan ó kọrin kan ó ní wà láftùbí nàhàwíyìn yàlúkù lìsànáhù ó lè ní ò kí ń ṣe grammarian tó ṣe wípé yàlúkù lìsànáhù tí ó ma lọ àwọn rẹ̀ wàlákin tàlẹ̀kí àkúrù fa'óríbù ó ní kí ni àdámá àdámá ni tí ń bá sọ̀rọ̀ ti pé sínú rẹ̀ that is what ó ló kọ́náwò lè yọgi jáde ní tí ń bá sọ nítorí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala al karim oní ìyànká ló ń kọ́kọ̀ wà ìdùn náà ìwọ̀sọ́rọ̀ olóhun fẹ́ yọ igi tó ń bẹnú alkùránì jáde ẹni yóò ṣorí ibú ni kùránì gaga fúnra ẹ̀ ni wọ́n fi ṣe dictionary wọ́n fi ṣe marjúrù fún náhùwì bó ṣe fi àdíta mẹ́sọ̀lá asálám ṣe marjúrù fún náhù láti lè mọ́ fi sọpọ́tì a lè ló báyìí a lè ló báyìí ẹ̀rípa láti lọ tí wọ́n sọ bẹ́ẹ̀ náà wọ́n mọ̀ lo alkùrán wọ́n mọ̀ lo hadith so tí àkàwà ló mọ̀náwù àwọn mistake wà ní alkùrán tí ó bára kò mọ̀náwù ní tó wá mọ̀náwù kò ní ṣe gíní kò ní sọ ìsọkúsọ rẹ̀ so kí lákẹ́ lò olómùl àlà àwọn ìmọ̀rinṣẹ́ ọ̀tọ̀ òun gangan kọ́ ni ráyà ráyà ní kí ni òun ni pé a fẹ́ mọ̀ alkùrán a fẹ́ hadith anabi sallallahu alaihi lo gáyà gangan nìyẹn so ló jẹ́ pé ọ̀rọ̀ náhù ó lo àsìkò rẹ̀ sí láti lè fi ara ẹ̀sùnbí tó ń lọ ṣùgbọ́n tó bá ti spẹ́ndì gbogbo àsìkò ẹ̀mí náhù náhù náhù sọ́fù balaga gbogbo ìtẹ́yẹn ṣá eléyìí ẹniyàn wé sẹ́mù rẹ̀ so ló jẹ́ pé ara wọn lè kéwú ní ìtafíyàngàn káàkiri ọ̀rọ̀ náhù náà ṣáà ní gbogbo bà náhù ẹwà bèèrè ìdájọ́ ẹ̀sìn tó kéré lọ́wọ́ rẹ̀ yóò mọ̀ sọ̀sọ̀kú sọ̀kú mọ́ torí pé gbogbo tó ń lọ àsìkò ẹ̀ fún náà sọ́ọ̀fù náà ni gbogbo ẹ̀ mọ́nà tí ń gbàta wà ń lè kó oníkanná àwọn ọ̀rẹ́ mi àbí lẹ́yìn jáde lè kó so wọ́n ń bèèrè lọ́wọ́ rẹ̀ pé ókè gbogbo ògbà nítorí sáà ń wo kókó mọ́ ni ọ̀rọ̀ náà nǹkan kan mọ́ra wọn dẹ́ àwọn bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀yìn lẹ́yìn ṣàtọ̀lá tù fáwọn ẹ̀yà yìí kí lẹ mọ́ ń kọ́ ṣé náà wù ló mọ́ sọ fáwọn ẹ̀yà yìí àbí ádàbù ló mọ́ ń kọ́ wọn dàbí ìzàwọn tíra ádàbù gbogbo ẹ kìníkọta òṣèlú sọ ẹmọ̀ fàlútí sọ kìníkọta ṣé àwọn ìyá alátọ̀ láti tẹ́ ń kóra yín káàkiri ṣé ìtí mọ́ fàlútí sọ ìdí tọ́ òṣèlú sọ ìdí kìníkọ ló mọ́ ń kan orí tó ń kan kan kí ló mọ́ sọ ṣùgbẹ́ kọ́ pa ẹ̀sìn so that ó ní mọ́ sọ̀sọ́ kú sọ fún ó ní mọ́ fọpọlọ bá wọn sọ̀rọ̀ ó ní ìwọ̀n gbọ́ lárúbá òun á rọ ohun tó so ó lè rọ tó fi bá wọn sọ̀rọ̀ tí ń tó yẹ kó fi bá wọn sọ̀rọ̀ tí ń bẹ ẹ́ àdífi ń bẹ tí wà fi bá wọn sọ̀rọ̀ ẹ̀kọ́ àwọn sàhábà kọ́ ẹ̀kọ́ ni so àwa náà gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ bó ṣe ń kírétì táìmù fún náà sọ fún bàlágà yẹn ó gbọ́dọ̀ kírétì more time fún eléyìí torí pé eléyìí ni òun yóò jẹ́ kí o lè mọ̀ yìí kò ń ṣe bí tó ń lọ gangan nìyẹn tí ò bá kí ń ṣe pé torí pé wo kì í ṣe lára onídìí ẹni òun gangan pa àwọn sàhábà wọn jòkó tán láwọn ń kọ́ bàlágà àbáwọn kọ́ àwọn ń kọ́ eléyìí àwọn ń kọ́ yìí torí pé kí ni àdámọ̀ wọn wọ́n á sọ tí wọ́n rẹ̀ ní jẹgi bí àwọn bàbá wa nílẹ̀ yorùbá náà ní sábàmú yorùbá ń sì àwọn bàbá tán ti lọ tipẹ́ tipẹ́ ipe báyìí so lẹ́bìrẹ́ lómi pòfẹ́sọ̀ ní yunifásitì tó kọ́ yóò bá ní tó ń pàwọn èèyàn yóò bá tó bá jò kó pẹ̀lá àbáyẹn wọn tún kọ báwọn òṣèṣe kí ní tí àwọn òkọrun tó ń kọ torí pé ayé ìgbà tó ṣe pé wọ́n ń try láti standardize nǹkan ẹ̀yẹn lòun kọ àwọn bàbá yẹn ni wọ́n sọ àìlè ètò sọ wọ́n ń lò bẹ́ẹ̀ máa ṣe máa ń lò nìyẹn so kí la fẹ́ lò ń belé ni pé anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ìyìn tí máa ń ṣe ni pé yóò ashabahu fi khutbatihi qawaid al-islam ama kawọn sàábẹ̀ rẹ̀ ní àwọn òpó islam bákanáà wa shara'iyahu àti àwọn òfin rẹ̀ wa ya'muruhum wa yanhahum fi khutbatihi idha arada lahu amru yóò sọ fún wọn kan ṣe nǹkan yóò ní kan má ṣe nǹkan tí nǹkan kan bá ṣẹlẹ̀ kama amara dakhil wa huwa yakhutub an yusalli rak'atayn lọ́jọ́ kan èèyàn kan wọlé ó jókòó ànábì ní kó kò yẹn na fílà àrákà méjì ìyẹn kéèsì Sulaik al-Ghatfani tí a sọ wa ìlà ra'a bihim dhafaqatin min hajjatin amara òun lè sadaqa nígbà míì anábì lè rẹ̀ èèyàn kan tó pé tálíkà ni tó ṣe pé anábì ó pìtì rẹ̀ yóò dẹ̀ pa àwọn sàábé láṣẹ pé kí wa kana yushiru fi khutbatihi li ismaili sababa tó bá ń ṣe khutba anabi sallallahu alaihi wasallam a máa pọ́ǹtì pẹ̀lú index finger rẹ̀ báyìí ìyẹn ìka àfábẹ̀lá inda zikrillahi wa du'ahihi nígbà tí ó bá ń rántí ọlọ́run ọba àti tó bá mẹ́ṣàn orúkọ ọlọ́run ọba nígbà tó bá ń ṣe àdúà so ló fi jẹ́ pé súnà anabi sallallahu alaihi yóò wà ná ọwọ́ rẹ̀ báyìí

lórí mímbàrí lọ́jọ́ jùmọ́ yóò ṣe ìṣára pẹ̀lú ìka ìfábẹ̀lá rẹ̀ gẹ́gẹ́ bí bàtà sọ kó ń ṣe tàṣà òjò ni so kò ń ṣe pé yóò náwọ́ sókè so eléyìí jẹ́ sunna nabuwa muhammad sallallahu alaihi wasallam inshallah adadun bi subhanaka allahumma bihamdik wa antum kadhalik mú kí o fi àwọn ìsìn ọ̀rọ̀ fún ìsìnkú ní ẹgbẹ́ ọ̀gá. Ìṣẹ́lẹ̀ náà pàtó mú ìṣòro pé sọ̀rọ̀ ìtẹ̀bí sì ní yà nínú ọ̀gá wá pé bẹ̀rẹ̀ ní kọ́kọ́ kọ̀ọ̀kan tí ó máa ń wà lálẹ́. Àwọn ọmọ tó ń gbìyànjú máa sọ ní ẹnu rẹ̀. Nam a ìbéèrè ni ìmá sọ àníyàn ìbádàta fẹ́ ṣe irú ọwọ́ Ramadan so kí a máa sọ síta eléyìí kò sí ẹ̀rí fún ìsọ síta so ìsọ síta tá ń sọ òní pé kó ṣe rí kí bóyá èyí ó mọ̀ ní nawaitu sọ́mọ̀ Ramadan so eléyìí kò sí ẹ̀rí tí ó ní kí èèyàn sọ síta bẹ́ẹ̀ ni àárá wọn tí wọ́n ń sọ ẹlòmíràn ní pé láti lè fi kàfírílẹ̀ so tí ó bá tako tó ń bẹnu ọkàn èèyàn èyí tó ń bẹnu ọkàn èèyàn yẹn wọ́n lóhun ni ó ṣì rinlẹ̀ so nísìn ó ní lẹ́mìí fóun fẹ́ ṣe nǹkan báyìí ọ̀tọ̀ọ̀tọ̀ ní tó padà sọ síta so àwọn náà di sìgáàdì tó sọ síta ẹ̀ wọ́n á ní tó ń bẹ nínú ọkàn rẹ̀ yẹn òun ni tí ó tẹ̀wọ̀n so yẹn gangan ni tí yóò jẹ́ ọ̀dà ṣùgbọ́n kò sí ẹ̀rí tí ó sọ wípé ká sọ ọ́ síta inú ọkàn ni àníyàn wa bóyá ti ti àwẹ̀ ní o bóyá ti ti ìrun ni so ẹnu ọ̀rọ̀ ó ṣe hajj kò ṣe hajj so eléyìí ni àwọn àpá mi ma ń sọ wípé ètò dáa ni ká sọ kìíní ẹ̀ síta àbí ká sọ yí pé ẹ̀yìn tó jọ́ràn èèyàn òní kéèyàn sọ ọ́ síta so òun náà ni tí wọ́n á sọ wípé

tí èèyàn bá lọ sọ ọ́ síta but in tó wà nú ọkàn rẹ̀ yẹn gangan ni in tí àákàkún so torí náà tó wá sọ pé lápèjúwe ó ní nàwáìtù sọ̀láta zori asílẹ̀ ló fẹ́ kí but in tó wà lọ́kàn rẹ̀ ní pé asílẹ̀ ló fẹ́ kí ó wá lọ sọ zori síta àwọn tó ń sọ wípé téèyàn bá sọ síta yẹn náà kò sí nǹkan tó burú ń bẹ́ẹ̀ so wọ́n gbà wípé tó wà nù ọkàn rẹ̀ yẹn ní okanti so wallahu a'lam. ẹ̀dọ̀ kí ni ojú tí ẹ̀sìnkú àwọn mọ́ṣáláṣí kan ti tẹ́sí lẹ́yìn ní gbogbo ọjọ́ ìjúmọ́ àkókò máa ń yan ìyàtọ̀ kí ó máa ṣe fọ́nrán fídíò tó gbà àti àwọn ìjà náà ní ìpínlẹ̀ pé àwọn náà ń bọ́ púpà wọ́n máa fi máa lórí ìṣẹ́ púpà ìyẹn ní ẹgbẹ́ nígbà tí kíkọ́ máa ń lọ nígbà mi àwọn ẹ̀lú mi máa ń bára wọn sọ̀rọ̀ wọ́n á wọ̀n ní wọ́n fẹ́ sọ̀rọ̀ wọ́n máa fi ọwọ́ sọ̀rọ̀ tẹ̀rọ tó ní pé gbogbo àwọn ìlú wọn wọ́n mọ̀ ọ́n tẹ̀lé ní sọ pẹ̀lú ọwọ́ ṣé ilé ìjọba wọn nam a bára ẹni sọ̀rọ̀ pẹ̀lú ìṣára pẹ̀lú ìtọ́ka nígbà tí kúdọ̀ bá ń lọ tí àwọn jàmáà tí wọ́n bá ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ ṣé ó burú àbí kò burú náà tí ìdí pàtàkì wá wá fún irú nǹkan máa ẹ̀yìn lókùnbà tán àbá ti sọ̀rọ̀ pẹ̀lú ẹnu wọn tó ṣe pé ìtọ́ka ni wọ́n fi sọ̀rọ̀ so eléyìí kò sí nǹkan tó burú mbẹ́ lápẹjú ẹ̀sìn ààrẹ ni tó ṣe wípé ó ń dìde káàkiri àwa fún ní sáyìn pé kó jókòó àṣìbá so eléyìí a ní fún ní ìdájọ́ ẹni tí ó sọ̀rọ̀ ṣùgbọ́n ká ní kó sọ fún pé agilis ọjọ́kó ọ̀tídàn ìyẹn làá sọ pé fakọ̀dà ráwùt ìwọ náà ti sọ̀sọ̀kúsọ pẹ̀lú nǹkan tí ó ṣe yẹn ṣùgbọ́n tó bá fún ní sáìn eléyìí kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ torí pé kò sọ̀rọ̀ ọ̀run situation yẹn náà àtikú bàbá ń lọ tí wọ́n máa rọ àbí náà kí tí kúgbà bá ń lọ kán máa ṣe fídíò àtúwà ẹkùn wọn ti sẹ́ẹ̀tì ẹ̀ kalẹ̀ eléyìí kò sí nǹkan tí ó burú ń bẹ̀ tó ẹ pé nǹkan tí wọ́n ti sẹ́ẹ̀tì kalẹ̀ ni ṣùgbọ́n bá ẹkùn wọn sẹ́ẹ̀tì ẹ̀ kalẹ̀ yẹn kó máa ṣe máa lọ dìde máa kọ̀ǹtró nǹkan yẹn ni eléyìí ìdájọ́ wípé ni o síríọ̀sì sí irun rẹ̀ òun ni yóò máa bẹ fún nǹkan bẹ́ẹ̀ so sẹ́yìn tó mọ̀ fún un fẹ́ ṣe fídíò fún ìmáàmù ni kó jẹ́ pé nǹkan tí wọ́n ti fẹ́ ti kalẹ̀ ni wọ́n ṣe ìyẹn tí a bá gbà wípé kò sí nǹkan tó burú níbi kárí kọ́ọ̀dù visually àwọn nǹkan tó ṣe wípé ó bá jẹ́ nǹkan ẹ̀kọ́ nǹkan ẹ̀sìn sàn pé àwọn afá ẹnu òkò lórí pé ṣe fídíò àbá lè ṣe fídíò ẹni tó bá mú position pé ń ta lè ṣe ní so yóò jẹ pé nǹkan tí kò takẹ̀sìn irú à ń rìkọ́dù wá sí nǹkan kan wọn yẹn èyí tí ò takò ẹ̀sìn ní irú nǹkan bẹ́ẹ̀ so wọ́n lè fídíò irú nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n bó ṣe pé téèyàn wà bízí ara pẹ̀lú nígbà tó kó tó lọ nìyẹn so lè ṣó pé ènìyàn ò mọ èyí tí ó ń ṣe so ó dẹ̀ lè affect ládàá jùmọ̀ rẹ̀ torí wípé èyí tó ń ṣe yẹn èyí tí kò àti ti èrò rẹ̀ ni so wallahu a'lam kí ni ìdájọ́ ẹ̀sìn lórí politics politics inú ẹ̀sìn náà ló wà ṣó ti yé torí pé àwọn èèyàn ó darí adẹ́ẹ̀dì ṣe pé ni ara wọn tí ó darí èèyàn náà ara wọn olórí adẹ́ẹ̀rẹ́ àwọn tí wọ́n ṣe kí ni tá ń ṣe olórílé lórí so politics ara ẹ̀sìn ni ṣùgbọ́n Islam encourage pé ká máa du political power Islam encourage ẹ̀ torí pé ìmọ̀ du political power àwọn èèyàn máa ń bára wọn jà lórí ẹ̀ wọ́n dẹ̀ máa ń para wọn torí ẹ̀ wọ́n máa ń ṣe ra wọn léṣe wọ́n máa ń sọ̀sọ̀kúsọ̀ ń para wọn wọ́n máa ń parọ́ mọ́ra wọn nítorí pé kí àwọn èèyàn kan má bá dìbò fún àwọn èèyàn kan nítorí kan lè bá yọ àwọn èèyàn kan kúrò ní ipò so wọn ó parọ́ mọ́ra wọn so ẹni tí ó mọ nǹkan tó ń ṣe kò àwọn tí wọ́n jẹ́ politicians fún ṣókíyé ṣùgbọ́n ṣe politics ni ṣe ara ẹ̀sìn náà ló wà bẹ́ẹ̀ ni ara ẹ̀sìn ni ó wà torí pé ara wọn tí ó darí ayé tí ó darí ìlú àdára wọn tí wọ́n ń darí náà so ṣùgbọ́n afẹ́yẹ̀yàn síbẹ̀ ó lè tó ti islam gbé kalẹ̀ ẹni tó bá dẹ̀ fi agbára débẹ̀ tó bá ti di wípé òun ti ní control àjùwọ́lẹ̀ fún náà gbogbo eléyìí ló lè tó ní islam ṣótíyé náà. náà tí ìmọ̀mù máa ṣe khutba pẹ̀lú èdè kan kéèyàn kan wà kó ṣe pé òun ni ó máa tu eléyìí náà kò ṣe nǹkan tí ó wà òkè kéèyàn ìmọ̀mù máa ṣe khutba lọ́wọ́ kéèyàn kan dìde kó máa bá rọ sí èdè ní ilé oṣù nǹkan sí ó òkè instead kí ìmáàmù sọ èdè tí àwọn tó ń bá sọ̀rọ̀ majority wọn èdè tí wọ́n gbọ́ ìyẹn bẹ́ta ọ́ kó sọ lárúbáwá kó wá tú sédè tí wọ́n tún gbọ́ so kó pa méjèèjì papọ̀ ọ́ kó sọ èdè kan gbọ́ àwọn nǹkan tó bá ní ṣe pẹ̀lú nususul Qur'an àti hadith kó kà á kó tú fún wọn ṣùgbọ́n kó bá wọn sọ̀rọ̀ àlàyé ẹ̀ kó jéde tí wọ́n understand so ṣùgbọ́n pé èèyàn kan ó dó lẹ́gbẹ̀ẹ́ ìmáàmù tí ó máa bá ìmáàmù rọ̀ so eléyìí kò ń ṣe nǹkan tí ó bá mu ọláwàá náà wọ́n tó bá ṣe rí pé ẹni tí ó ń ṣe kìlí ìṣára yẹn ó ń ṣe nítorí àwọn èèyàn tó ṣe wípé bóyá lápèjúwe àdìtí ni wọ́n ń kàn kàn wọn so wọ́n lè gbọ́ ọ̀rọ̀ tí wọ́n mú sọ eléyìí nǹkan eléyìí in tó bẹ́tà náà ni pé kan avoid tó ṣe pé ìmáàmù nìkan ni ó máa báwọn èèyàn sọ̀rọ̀ so wọ́n lè wá ṣe àwọn nǹkan míì tó ṣe wípé yóò padà jẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn tí wọ́n bá já wọn tí wọ́n ní issues tó ní ṣe pẹ̀lú gbígbọ́rọ̀ wọ́n lè ṣe orílẹ̀ fún wọn létà so gẹ́gbẹ́ jẹ́ pé ọ̀rọ̀ títí pé kan tú sí èdè ní ìyẹn náà nǹkan tó ṣe wípé wọ́n lè ṣe lẹ́yìn ìgbà tí ìmáàmù bá parí khutba ní kánífẹ́ tó fẹ́ ṣe khutba lárúbá nìkan ló gbọ́ lápẹjú so yóò fi lárúbá ẹ̀ ṣe khutba fún wọn tán máa parí ìrù àwọn yóò dúró so wọ́n wá ṣe kí ni wọ́n ẹ̀ṣẹ̀ tún kan tí ó sọ wọ́n tún fún wọn so the same thing náà wọ́n lè lò fún àwọn tó ṣe wípé bí wọ́n jẹ́ ni tí ah, ó jáde tí wọ́n yìí tí wọ́n lè gba àwẹ̀ mẹ́ta pọ̀ Naam ìbéèrè ní wípé àmàpánà sallallahu alaihi wasallam ó ẹn kọrí jí ká gbáwẹ̀ ẹnu Sha'ban. So, that is, àmàpánà sallallahu alaihi wasallam ó ní oṣù tí àwọn èèyàn tí wọ́n àkàkún ni ó dẹ̀ di oṣù tí wọ́n máa ń gbé iṣẹ́ ọmọ anábí adam ọmọ ìgbèlè sọ́dọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala so anábí a máa gba àwẹ̀ oṣù sha'aban so èèyàn fẹ́ gba sha'aban àdéyàn gba sha'aban bọ̀ so wá ti di 13th eh, 14th 15th bẹ́ẹ̀ lèyàn tún gbọ́ wípé ànábì àṣọlá àṣọlám àmọ́ gba àwẹ̀ thirteen fourteen fifteen so ṣàbán ènìyàn gbàgbọ́ tẹ́lẹ̀ so ó wá jẹ́ thirteen fourteen fifteen tánàbí tó máa ń gbàwẹ̀ nínú gbogbo oṣù so ó tún wá lọ jẹ́ pé nínú thirteen fourteen fifteen kan tún lọ jẹ́ monday ń bẹ̀ tánàbí sọlá àṣọlám máa ń gbàwẹ̀ ṣé èèyàn lè gba àwẹ̀ yẹn pẹ̀lú àwọn àníyàn bẹ́ẹ̀ ni èèyàn lè gbà èèyàn lè gbà àti ó fẹ́ gba ṣàbán ó lè fẹ́ gba 13 14 15 ó tún fẹ́ gba monday ẹ́ eh? so ó lè gba kìíní ẹ̀ torí pé wọ́n dira wọn lọ́wọ́ so wọ́n dira wọn lọ́wọ́ ni so ó lè gba ó ní àníyàn pípé tó gba yóò àwẹ̀ ṣàbán ni at the same time wọ́n tún gba àwẹ̀ 13 at the same time wọ́n gba àwẹ̀ monday so kò jíra wọn ní lọ́wọ́ so wallahu a'lam One. náà ìbéèrè ní wípé kí ni ìdájọ́ kí àwọn èèyàn kọ́kọ́ gorí mímbà yìí before kí máàmù gangan kó tó gorí mímbà yìí láti káwọn èèyàn kọ́kọ́ bá ìmáàmù sọ̀rọ̀ sọ̀rọ̀ kí gangan tó wá bá wọn sọ̀rọ̀ kí ni ìdájọ́ rẹ̀ kò ń ṣe nǹkan tí ẹ̀rí wà fún so anabuwa muhammad sallallahu alaihi wasallam lára ọ̀rọ̀ rẹ̀ ní pé náà àni tahalluk yawm al-jumu'ati qabla as-salah anabi kọ̀ fún wa ká ṣe àtahalluk ká fọ́ọ̀mù ìjòkó ká fọ́ọ̀mù wá sí ní ọjọ́ jùmọ́ kọbílá sọ́lá bífọ́ ọ̀ká tó kíru so ẹni tí ó ń ṣe wá àti before kí mọ́mù tó bọ́ síbẹ̀ àwọn afá mi gbà wípé ó ti kó sí abẹ́ tí a mọ̀ sí atahalluk qabla sọ́lá so ìpé eléyìí kò ń ṣe nǹkan tí ó wà advisable torí náyò anábi sallallahu alayhi wa however àwọn míì gbà wípé in tó ń sọ òun ni káwọn èèyàn láwọn fọ́ọ̀mù ààyè ìjókòó ẹ̀sìn nísìnyí ọjọ́ júmọ́ kí ní mo ń ṣe halkọ́ bí kan bẹ̀rún èèyàn kan náà tí ló ń jókòó bẹ̀rún ṣe halkọ́ fáwọn èèyàn so afọ́mù halakot àwọn gathering of knowledge ní ọjọ́ júmọ́ before ọ̀kan tó kírun so wípé nǹkan tí hadith yẹn ń sọ nìyẹn kò ń ṣe wípé kéèyàn kan má ba gbogbo àwọn èèyàn sọ̀rọ̀ ṣùgbọ́n nísìnyí kan fọ́ọ̀mù alkọ̀kan bẹ́ẹ̀ alkọ̀kan lọ bẹ́ẹ̀ alkọ̀kan lọ bẹ́ẹ̀ àwọn tí wọ́n wá sínú mọ́ṣáláṣí pẹ́fẹ́ kírun wọ́n ní fún wọn láyé àti rí bí ṣe kíní láti rí lè so wípé yẹn ni hadith yẹn ń báwí torí náà wọ́n á ní kò ń ṣe kó jẹ́ haramu tí nǹkan yìí bá ti ń ṣe pé nǹkan tó pọ̀ àti kó ṣe pé ìkàtẹ́ péré tí wọ́n máa lo afárò Abu Hurairah radiyallahu anhu ike ó máa ń jókòó tó máa ń pàwọn ẹni hadith anabi sallallahu alaihi wasallam before kó tó di wípé ìmọ̀ọ́mù dé so wallahu a'lam tí a bá lè avoid yẹ orí jẹ́ ọ̀dà wallahu a'lam. nígbàtí náà siwak tí a bá lo toothbrush àbó lo ọmọ níka ó lo fíngà tó fi gbó eyín rẹ̀ àbó lo toothbrush àbó lo chewing stick gbogbo ẹ̀ ìwáàkù náà ni wọ́n kú ṣèyí tó wá rọ̀yàn lọ́rùn nínú gbogbo ẹgbẹ́ so àfáwọ́kù náà ni èèyàn ṣe yẹn wallahu a'lam subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk